ọláìdé lábàájí lágbà films olú ọmọ ìjọmú òró amúlùdùn ìlú ìgbẹ̀sì abíníjọmú òró abínílù ìgbẹ̀sì aláṣẹ lọ́rùn ló tún ṣẹ̀ṣẹ̀ ṣe ẹ wá wo iṣẹ́ ọpọlọ. olúwa alábàápín agbára rẹ ò sí o alábàápín ọlá. ojú bàbá tí mo máa ti fọ́nà rẹ̀ mú. bí o tọ́ aláàtọ̀ ṣe ó ń bẹ nísìnyí bẹ́ẹ̀ yóò sì máa rí nígbà gbogbo àyè àyè láti bí wàhálà kẹ́kọ̀ọ́ ìlú àgbo wò ló fẹ́ kí etí rẹ̀ ló tẹ̀sílẹ̀ sí i olúwa ìbáṣepọ̀ tó kí máa sàn bẹ́ẹ̀ ni wọ́n ìdánilẹ́wọ̀ ọdún olúwa ọmọ wọn ní kò sí ṣe àwọn adìrì tí wọ́n lọ́wọ́ ẹgbẹ́ náà tó ní ọdún sí ọ̀dọ̀ rẹ̀ lọ́sọ̀ọ́ Àrà tó dá ẹnì kan lè yẹ á lọ́wọ́ wò kábíyọ̀ sí olùdáyé ní orúkọ jésù àmín ní agbára ẹ̀jẹ̀ jésù àmín bàbá wa àti ọlọ́run wa a fẹ́ bẹ̀rẹ̀ pàdé ní wákàtí ọ̀wọ̀ ìjẹni ọ̀hún ẹ bá wa lọ àmín gbogbo ohun tí a bá ń dáwọ́ lé ní ẹ̀jẹ̀ kò yọrí sí rere àmín gbọ́ aláṣẹ ọ̀run orúkọ jésù kristu olúwa wa àmín àmín àmín orúkọ jésù. ẹ ṣe mo dúpẹ́. <laughs> kí a tó máa bá ìpàdé tèmi lọ màá fẹ́ kí sẹ́kítírì wa gbogbo nǹkan tí a discuss ní meeting tí a ṣe kọjá kó kà sí etí ìgbọ́ gbogbo wa. Um, a sọ̀rọ̀ nípa security wípé a need láti change àwọn security present set of security tó wà lẹ́nu gate. nítorí wọ́ọ̀ kí n ṣe déédéé. then a sọ̀rọ̀ nípa back gate wa. Wow wípé ó need ká repair then a rẹ̀ tún sọ̀rọ̀ nípa um, double parking àwọn máa ń park double parking ní ẹnu ọ̀nà estate wa we also talk about the broken fence àtàwọn tó máa ń gbàbẹ̀ kọjá nǹkan tá máa ṣe sí wọn. àwọn details last week. Uh, um, ṣé àti gbọ́ àlàyé ń pa last meeting bí ó ṣe lọ kó tó di pé a máa sọ̀rọ̀ lọ lórí àwọn nǹkan tí sẹ́kítírì wa kà sí tìgbọ́ wa màá fẹ́ kí a dìde ní kọ̀ọ̀kan kí a máa sọ bí ó bá ṣe rí ní ọkàn wa. Mr. owó kò níran alàgbà tó dòrò ṣé landlord ni àwọn náà ní community wa ń bì. kò tí ì tó lé kọ́. because gbogbo àwọn táwa lórí ìjókòó yìí láńlọ́ọ̀dù àdúgbò ń ni gbogbo wa láńlọ́ọ̀dù tó bá dẹ̀ kọ́lé síbi tí ó bá gbé bẹ̀ kan náà tẹ́nàntẹ̀ a represent nínú meeting so èwo làwọn nú méjèèjì. Ah, ok èèyàn mi ni kò dẹ̀ gbé community. ẹ kàn excuse wa ń gbà yẹn. torí kí ni ah, ah. ṣàǹṣàwò ń bí ni ṣẹlẹ̀ àwo ni bí ni. for security reason mr owó kò ní. ìtumọ̀ what are we securing kí là ń secure. i don't know kí ló tà ń pọ́n jẹ̀bẹ̀ lákìsá kí là ń sìn kí ọ̀. mr owó kò ní nà ẹ jẹ́ kó fún wa láàyè náà. ok ok lọ jókòó sínú mọ́tò yí kíní wálẹ̀ kó jókòó sínú mọ́tò èmi ni mo ṣàdé lọ́kọ̀ mi ẹ sáàmì ni kó má jókòó sínú ọkọ̀ mi i bought it with my own money. aláì mo gbé fún ẹ tán ojú ẹ mo ti o ò lè bá mi sọ̀rọ̀ kí n bá gbọ́ ọ̀gá wa àmọ́ tinú mi ni màá ṣe buhati aláì ńlá gbé fún un àlàyé mi ló ṣẹlẹ̀ gangan lọ ẹ̀dàbí fóṣù ajé lọ sọ̀rọ̀ fj kùsà lẹ́nu lówó jẹ́ ẹ̀yìn tí bá wá fún yín ẹ̀wọ̀n jẹ́ máa bára yín oṣù sunday. Hey, what kind of situation is this now? Kí gbogbo ilé ìlú meeting now. Ẹyẹ wo ni gbogbo pálapàla yìí náà? Ah, Ẹjọ́ ẹdẹ o, ẹdẹ o. One of the reasons tí mi ò ṣe ń fẹ́ máa wá sí meeting lélẹ́yìí o ìkọ́nú àwọn nǹkan tí mi ò ṣe ń fẹ́ máa wá pàdé rẹ o èmi ò fẹ́ ká máa sọ̀rọ̀ bíi lára bíi lára kẹ. àtà ah, ń lara yín náà Mr. Owoko ní ta ń lara yín bì ṣé ká má sọ̀rọ̀ mọ́. but ẹni bíi tí gbogbo apáàkì mọ́tò sí wáyé tẹ́ ṣe gbé títí wọnú ọgbà. I wonder it's wrong. ẹ má bínú gẹ́gẹ́ bí a ṣe ń sọ̀rọ̀ kí màá fẹ́ kí gbogbo wa kí a máa dìde ká sọ̀rọ̀ lórí nǹkan tí sẹ́kítì wa. abeg you tell me the place make I know the location. Ah, eh, eh, ah, kí ni gbogbo eléyìí náà ah, o kí ni gbogbo eléyìí ló fi tì náà o. kí ló ṣẹlẹ̀ ẹ mi san owó kan nínú ẹ máa mọ ọdún èèyàn tẹ máa máa mú wá sí mítì náà. ẹ ló bring it down. ẹ gbàgbé kí ló ṣẹlẹ̀. bring it down or office. ẹ eh, ah ó ga o. ètò ayé mú wọlé wa. ayé bàbá délé nìyí o. tẹ́lẹ̀ èmi ta ló mú èrè wa ókè ìwọ kọ́ bó ṣe wà yìí ta ló mú igun wa. èmi wọ mọ́tò wà ní. láti ìlú yín o ò ní délé pé ókè kò sọ̀rọ̀ ẹ máa bá mi tì í lọ. ẹ má bínú gẹ́gẹ́ bí mo ṣe ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ṣe rí gbogbo àwa táwa ń bí yìí gbogbo àwa pátápátá ni ọlọ́run dá lọ́lá gbogbo akẹ̀rẹ̀ rí ni àwọn ọmọ wa ń lọ sí private school o mo fẹ́ kí àwọn kankan àwọn tó ń bá wa ń ṣiṣẹ́ nínú ọgbà yìí àwọn náà níyàwó wọn nílé ọmọ ni wọ́n á rò wípé bóyá kí a contribute owó tàbí bá ka kọ lẹ́tà sí àwọn ìjọba kí wọ́n dá public school bẹ́ẹ̀ bí ah, ti school. ẹ wò ẹ gbàgbé fóònù yìí ó dẹ̀ ti rìn látàrọ̀ mo ṣe ní báyìí mo wá. pàmì ṣé nítorí o mú fóònù wá fún mi ló ṣe ní làákàyè pé o gbọ́dọ̀ kí àwọn àgbàlagbà tó rí ìjòkó ah. ẹ́ ìwọ ọmọ yìí. dájú ìmọ̀ bínú. wo wá lẹ́gbẹ̀ẹ́. Uh, ah, no, no, no, no, Peter, don't be that. I will do that. I will do that. No, no, that's not done. It's not done. She is an adult. She is an adult. Mr. Wokonina, this is my own daughter not yours ọmọ tèmi rè. aláyẹ̀ tèmi ẹ gbójú bẹ̀ ẹ kàn nà ọmọ wọn pa lójú ẹ̀mí wa kò kàn wá Ah! lọ́kì wọn. lọ́kì wọn. No nípa ìjẹ ta ló fẹ́ fi jọ. mi ò ní irú ọmọ bẹ́ẹ̀. sọ bẹ́ẹ̀lì bọ́sí. Ah! ẹ sà ẹ sà. kí ló fẹ́ bá wọn sọ. n fẹ́ pípì sọ ọ̀nà ọmọ ni. bàbá ẹ̀ ló gbẹgẹ́ bí. lórí ènìyàn pé ẹ fẹ́ tí mo ń bọ̀rọ̀ lọ. ẹ jọ̀ọ́ ẹ má bínú o bí gbogbo nǹkan ṣe ń lọ yìí orí bákan bákan o àmú alábàápẹ́ ká meeting yìí. God bless you. Yes. Supported. Exactly. Yeah. No no no no no no no kò lè work. Ṣé after today boss mi ò ráyè mọ́ àwọn aríbi kan fẹ́ lọ ṣe ẹ ṣe meeting mọ́ kẹ̀. Ẹgbẹ́ torí yín dàrú. Ọba kan ò ní bẹ́ẹ̀ ti mọ̀ adarí irun tí ọjọ́ rẹ̀ kúrú ènìyàn tí ìgbà rẹ̀ lópin ò bá ṣe bó ti mọ̀ torí. alábàápín agbára rẹ̀ ò sí o alábàápín ọ̀nà rẹ̀ ò sí o alábàápín títóbi rẹ̀ ò sí o alábàápín àṣẹ rẹ̀. ẹ̀dá tó wà nínú ayé tìrẹ ni wọ́n ṣe bàbá aláṣẹ lọ́run. alábàápín lọ́rùn mi. ẹ wò ó nǹkan tẹ̀ sọ yẹn kò yé mi rárá pẹ́ jọ̀wọ́ pẹ̀ á. my dear owó my dear nǹkan tó ń sọ fún ẹ ní pé ṣùgbọ́n báyìí méjì lẹ́jọ́ kò sí bí and as you can see we are five in number kó dábẹ́ kó ṣe fún àṣẹ pé kó dìde kó gbé báàgì lọ́jọ́ kó sọ̀rọ̀ lẹ́yìn. kí ló ṣe ń wọ ẹ̀ kóró ṣe ń tọ́tọ́tọ́ tó yá wèrè ní ọ̀gá kó ṣì dànù jọ. kí ló ṣe 나... 아, How are you? I'm fine, eh? Go. Uh, ah, well, what can I say? But daddy, mo rò pé tí máa lọ síbi iṣẹ́ ni time to lọ. Kí ló dé ẹ Yeah, I know. Orí. Mo ti múra tọ́nà wo bàtà wo fìlà. Mo ti mú kọ̀ ṣáà rí pé kọ̀ ọ̀rẹ́ mi sára ṣá láti inú wá sìn. Ó jẹ́ ń jókòó mi. Mi ò ní ẹnájì fún iṣẹ́ náà. Dàdí, ẹ ẹ lọ lánàá náà ẹ̀yẹ̀ eh, tún lọ lé ní èmi feel pé nǹkan tó ń ṣe is more of the mental thing not just about the physical ẹ eh? ẹ eh, lọ bí iṣẹ́ kó dáná. àmọ́ bọ́dúndé èmi mo lára mi èmi mọ̀ bóyá bó ṣe ń ṣe mí he who feels it knows it mo lára mi ṣé mo rí báyìí tẹ́lẹ̀ ni ṣé bó ṣe gbọ́jú mọ̀ mi lélẹ̀ health mi ò dá sẹ́ẹ̀ i keep saying it health mi ò dáa. I wish I could see Doctor Zink. Doctor, tiẹ̀ tún yẹ̀ mí wò ká mọ kí ló ti ṣẹlẹ̀ báyìí. Ah, ó yẹ já lọ, ẹ já lọ, ẹ já lọ rí dókítà. Ah, ló kàn sọ wẹ́rẹ́ bẹ́ẹ̀ yẹn. Owó ti fẹ́ sọ fún dókítà dà. Ah, Ọmọdúndé ó ti dàgbà náà ó yẹ kọ́rọ̀ mi máa yí ẹ. Gbogbo iṣẹ́ tí mo ṣe síta owó wo ni mo rí gbà. Mo lọ́gúnlọ́gún ṣá oríṣiríṣi wàhálà kò sí kankan. Dókítà náà á ṣàgbówó. I don't have the money to take care of myself. Um, Daddy, tá bá dákẹ́ tara wa náà bá wa dákẹ́. Eh, a kàn lè decide pé torá àlówó ká dúró. Ẹ ṣì dé hospital náà, ẹ jẹ́ kó diagnose yín. Then we know the next thing. Tó bá dẹ̀ jẹ́ pé nǹkan tó máa ní ìdówó ni èmi máa wá bí mo ṣe máa source for funds. Mm. Yes. Àwa kò ṣe sọ yìí, o tún fún mi lẹ́nàjì díẹ̀ ni, bóyá kàdé, ok, bóyá kàtí ẹ̀kọ́ dọ́ọ̀ náà, kàtí ẹ̀ mọ́ ọ̀run ẹ jẹ́ ká lọ pé làgbo ìgò ń jẹrù bàbí èsì wà hàn ní ṣáàtìlú lórí yẹn ti mú yín ni. Eh, ẹ ẹ internal heat ni. ó yẹ láti ọwọ́ bàtà ẹjọ́ ni. pẹ̀lẹ́. You know you are all I have. Ah, ẹ má jẹrù bàbí please. No, not at all. Ṣé àwọn kejì à? I'm fine. Aduke, I am grossly disappointed. Yes. So ju báyìí lọ. Eh? So gbogbo furukọ́kọ́ ẹ furukọ́kọ́ ẹ furukọ́kọ́ ẹ ń tó ọmọ náà rè. Ìwọ àti èèyàn ẹjọ́ jà ọlọ́pàá mú ẹ. O ò dẹ̀ mú ọlọ́pàá fo kó fọ́ etí ẹ̀ kó ya aṣọ ọmọ lọ́rùn kan ní kílódé kó sọ pé ṣé o mọ bàbá mi ni? this is my father irú èèyàn tí bàbá mi jẹ́ lélẹ̀. ẹyin dáàdi ẹ ṣe gbọ́kàn tí mi mẹ́yẹ káńtà náà ni. you are a fool big one at that a big fool a big fool you are foolish you are stupid ọ̀bọ ni ẹ́ o kàn fẹ́ láyé àdánù for nothing ẹ̀yin káńtà náà fi ẹ́ sí. Si kò bá jẹ́ kó kánkàn ẹ lọ́wọ́ báyìí kó sọ ẹ sínú cell kó lè mọ̀ pọ́lọ́pàá mú ẹ lẹ́yìn uniform tó wà lọ́rùn ẹ kí ló jẹ́. I will give you a thunderous slap. Have you ever had that before? Kọ́ gbá ìwọ̀n létí kó dàbí ara. Nonsense. Èmi! Èmi! èmi owó kò níran ọmọ alówó lódù bí ìyèrè wọ́n á sọ pé bí ìlú kù sí ni wọ́n ò ní sọ pé bí ìlú gbà sálọ. nọ́ọ̀sẹ̀ ara nọ́ọ̀sẹ̀.

mo mo ní kí n dìde lọ lọ bomi kí n mo bu náà lóyún ẹ̀kọ́ mi tí mo ṣe wò kalẹ̀ sí báyìí. Ah. ẹ pẹ̀lẹ́ sà dáàdì wọn ò jẹ́ kí n wọlé o wọ́n lé mi dànù bí ajá mi. owó kò nínú òjò wọlé. wọn ò tiẹ̀ jẹ́ ń sọ nǹkan tí mo bá wá mo ṣàlàyé fún wọn àmọ́ wọn ò fẹ́ gbọ́ wọn làwọn ò fẹ́ jẹ́ kí n wá kọ́ àwọn ọmọ àwọn nǹkan púpọ̀ mo dẹ̀ jẹ́ kó yí wọn pa àwọn ọmọ wọn kọ́ ni mo wá wa àmọ́ wọn ò fún mi lọ́díẹ̀nsì àtọ́. Ah, ah, ọ̀la tẹ́jú tí mo ṣe around mi otherwise owó kò ní ìròyìn tí mo fẹ́ assistance lọ́wọ́ ẹ̀ ẹ jẹ́ kí n ti ẹ̀bá yín bomi wá kẹsí ẹ̀kọ́ kọ́ lóògùn yẹn náà tí ìlú ilé náà bẹ́ẹ̀ that is not i mean that is not good ìgbà tí máa débẹ̀ ibi tí mo ti fẹ́ ṣe shopping wọ́n yẹ kí máa realize wípé kò sówó nínú àkáǹtì mi ah, ẹ mọ̀ kó padà bí pé bí wọ́n fẹ́ apá fún ọ̀nà ẹ̀mú kò dà. àgbẹ̀ ìtàbí wáyé ranting ọmọ rẹ̀ náà sọ fẹ́ sọ. ó yẹ kó mọ̀ pé gbogbo nǹkan tó pọ̀ tó wà ní ọpọlọ ní báyìí ló ní nǹkan tó ń lọ lórí ó yẹ kó yé ẹ náà yẹ kó yé i'm too busy to be organized now no worry màá ṣe ọdún rẹ. náà ìjọba mo sún mi lórí ẹsẹ ìfowópamọ́ sẹ́ẹ̀tì mi sí. olórí olùkọ́. ah three hundred. ọkọ two fifty. It makes sense ó fọpọlọ dání ṣùgbọ́n a ò ní ṣe bẹ́ẹ̀ yes my dear you see kọ́lọ́n kó fi ọ̀run kẹ́ dáàdì yìí mo agree pẹ̀lú yín wípé ohun tí a bá ní la fi ń wá ohun tá à ń fẹ́ agreed ṣùgbọ́n tẹ bá wò dáadáa bàbá yín tó ṣe ilé yẹn sílẹ̀ ó ṣe é sílẹ̀ bíi family house ni kò lọ́kàn wípé títà ló máa padà bọ̀ sí so màá gbà yín níyànjú ẹ má ta yes mo mọ̀ pé nílò owó. yes sir. you need it you need it ọlọ́run akọ àwọn ìṣòro ẹ̀rí nírìí wípé bàbá kú bàbá kú ẹ fún mi lásìkò díẹ̀ lóòótọ́ mi ò promise but i will try and see what i can do about it ṣé pé kẹ́lẹ̀ kàwé náà lágbára ọlọ́run ẹ̀ kà nítorí tí bàbá yín bá wà láyé ni kò ní rí yín pé ẹ lọ sí school ẹ kà ẹ kà ẹ kà ẹ kàn fún mi lásìkò dé ẹ kà fi wo níta máa ṣe sí. ẹ ṣe wá wò ọ̀ràn bíi boko haram báyà ti yàtọ̀. ṣé ayé ló dẹ̀ ń ṣe yìí ọmọ bíbí inú tẹ ó bẹ̀rẹ̀ just ten thousand naira ó refuse àti kó fún èèyàn ló wá wá bá ẹ lẹ́sìn tó ní kó wá bá ẹ pé máa fún ní hundred thousand nínú ọ̀rọ̀ tí ó kun àwọn ọmọ ọlọ́mọ ọ̀rọ̀ lọ́rọ̀. tí n bá bẹ̀rẹ̀ tèmi sí àwọn alábòsí wọn máa lókè. jẹ́ ìgbọràn arábìnrin yìí ṣé òun explain tó fẹ́ fi ten thousand ó explain ẹ̀ ṣé ó convince me beyond reasonable doubt èyí tó fẹ́ fi owó yẹn ṣe. Ah, ṣé ọmọ kékeré ni bẹ́ẹ̀ ṣe ń bẹ̀rẹ̀ wáyé nìyẹn o tí bá máa bẹ̀rẹ̀ tèmi sí wọn máa lóbìnrin tún gbé ṣí ẹ̀dẹ̀ ẹ́ àwọn alábòsùn máa lóbìnrin tún gbé ṣí ẹ̀dẹ̀ ṣé ṣé ìkókó ni kò mọ ọkọ tó fẹ́ lówó fún kó tó máa bèrè owó ni. that's not it agbóhùn máa yẹn ká fẹnu méjì tọmọ o is that clear kí ló fẹ́ fowó ṣe kò lè explain and listen ẹ̀ṣọ́ listen àwọn ọmọ torí tó ń lọ yẹn wọn ò ní bàbá kankan tó máa tọ́jú wọn for your information ebi ò pa òun ṣọ́ọ̀ṣì ọmọ ẹgbẹ́ mi ń pa òun. for crying out loud listen and don't go beyond that okay mi ì bọ́ ọmọ jẹ́ tó bá fẹ́ jẹ oúnjẹ wà lẹ́ tó bá fẹ́ ra aṣọ you know from time to time mo fún wọn lájọ àbí wọ́n kún wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n fẹ́ láti gẹ gbogbo tó ń fẹ́ ni kò ṣe pé tọmọ bá kọ̀tẹ̀ ti bèrè owó àbẹ̀kọ̀dẹ̀ kò owó torí owó yẹn wà àkọ̀dẹ̀ kò fún. ó dẹ̀ rò pé eh, èmi ń ṣerú yẹn no no no no no kò lè work lọ́dọ̀ mi. àmọ́ ṣé kókó ni ni ò ṣe ní mọ nǹkan tó fẹ́ fowó ṣe ni. don't say a word and out of here get out of here. bye bye. mami mami this is not fair it's not fair. yóò bá yá ẹ èmi ni it's not fair. ẹ ìṣòro yóò tó ṣe èmi ni wọ́n sọ èmi ni wọ́n sọ it's not fair. ẹ dúró ẹ̀ṣọ́ wá fẹ́ ẹ̀ lóòótọ́ ni ẹ̀ṣọ́. ẹtú bá ń ẹ ṣe gan ni. Ọlọ́run àṣẹ iṣẹ́ yín láṣẹ pé eh, you are actually doing excellently well hmm, inú wa dùn gan. Eh, tó Ah, ní choice a máa ṣe lọ bẹ́ẹ̀ náà ni bó ṣe gbà nìyẹn àbí kí la fẹ́ ṣe sí yẹn eh, àwọn èèyàn mi wọ́n ti rán mi sí yín <laughs> bẹ́ẹ̀ ti yín rí. kí ẹ̀yin kẹ́kọ̀ọ́ dẹ̀ mọ̀ bí ẹ ṣe máa bá wa sábòtè jẹ́ tí náà fi ní máa rẹ́gúlà torí pé ìgbà tí ẹ̀yin ò bá tanná fún wọn làwọn lè rí ọjà tí wà tà. onílé ta kọ́mọ́ kúrò ìlú yóò lè rojú tu báyìí. ara báyìí máa máa ṣe nìyẹn máa ṣe mọ́ra wọn. ṣé ti yé torí wọ́n ní tí ẹ̀rẹ̀kẹ́ ọmọ ẹranko bá bàjẹ́ hmm. tọmọ èèyàn ò lè dùn bàtí máa ṣe lọ nìyẹn o mo ṣe gbà ní àbí mo ṣe gbà ní bó ṣe gbà ní ẹ̀yìn èèyàn mi nígbà táwọn òde ní àǹfààní láti fi báírò yí ìwé àbí ibi tá a bá ti lè rí ṣe làwa náà ti máa ṣe. ẹ̀ẹ́dàgbìsà. tóra wà ń gbọ́ wípé wọ́n tún mú owó kan wọ́n tún yà sọ́tọ̀ báyìí wípé aráàlú kọ́ṣàlè tanná. àwọn lè rí náà. ẹ má jẹ́ kó ṣeé ṣe o. kò lè ṣeé ṣe láyé. wọ́n á bọjà jẹ fún wa ẹ má jẹ́ kó ṣeé ṣe o. ẹ̀yin ṣẹ̀tọ́ ni gbogbo nǹkan yín gbọ́dọ̀ máa lọ déédéé. nítorí ṣe Adùkẹ́ hmm. Adùkẹ́. yes daddy. Um, brown envelope kan wà lórí bedside drawer ẹ bá mi gbé wá. Oh, ẹ ṣe rí aláàjì sí kíló àyìnbó báyìí sá. bẹ́ẹ̀ni. àwọn gan kọrin. báwo la ṣe kọ. wọ́n sọ̀rọ̀ ń bẹ́ o wọ́n ní tó bá ṣe pé ṣàjẹ́ ló láyé ẹ jẹ́ ká jọ máa o àbí owó àbí owó ṣe bàbá ní ẹ̀kẹ́ ó ṣe àwọn yìí lálẹ́ ẹ má bẹ̀rẹ̀. thank you very much sir. <laughs> gbẹ̀mú ń bọ̀ o gbẹ̀mú gọ́gọ́ ń bọ̀ o kẹrin òun fi ṣe wíkẹ́ndì lélẹ̀ o. èyí tí mo rí a ní tọ́nú lé tèmi wọn àgbà kò lè sí náà inú ilé mi kò lè sí ká máa sọ gbàdúgbò tó kù. ó dà bẹ́ẹ̀ jẹnẹrétọ̀ ta fún yín ṣèbí kò ìbàjẹ́. ó ṣì wà ó wà lọ. ó yín ṣiṣẹ́. bẹ́ẹ̀ ó ṣiṣẹ́ dáadáa. mo lè ní kàn gbé kékeré kan kan. Oh, ah, ẹ ṣe gan sa. ẹ fi ẹ ṣe backup. <laughs> ẹ ṣe ẹ ọ̀dà kò burú ẹ máa máa lọ tiẹ̀. àdùkẹ́ ah, ah, fóònù mi bá mi. ó lọ mo ti rí mo ti rí. nígbà tó tiẹ̀ ti ń kán sójú tó dẹ̀ ń sáyà àbí òtítọ́. ọjà yẹn máa tà. ìlú ìbọ̀ṣẹ̀gbà nìyẹn ẹ ká dojú ẹ̀ dé kóníkálukú máa bá tiẹ̀ lọ ni ká dojú ẹ̀ dé kóníkálukú máa bá tiẹ̀. ẹ̀dá ò lè dàbí olúwa ibi mo ṣe ọkàn mi kàn wá mi bàmí kàn ń ro láìpẹ́ ara mi ojú ẹ̀ yìí náà ara ojú mi ò pọ̀n ojú mi ò pọ̀n. well jẹ́ àlọ́ class o ṣáà ti prepare fún wa topic ta fún ẹ fún group study torí gbogbo èèyàn ti ń dúró ìwọ ló máa kọ́kọ́ wà ó ajá lọ. ọ̀rẹ́ mo ní lè ṣe exam because àwọn ọmọ pé kò sówó and ó dẹ̀ mọ́ pé mo the last nurse àtàṣe mo jẹ́ school authority lò so tí mi ò bá san school fees mi ó dẹ̀ mọ́ pé wọ́n ní jẹ́ kí n ṣe exam so ìdí nìyẹn tí mo ṣe dájú kò síbi báyìí tí mo kàn ń. ah jẹ́nyọ̀ at this ninety nine hour ah, why now jẹ́nyọ̀ why why ah o ò ní ṣe exam kẹ̀. Uh, no, no, no. Ah. Uh, sh shit. Ah. You know the ní cash. Daddy wọ́n fún wa. Oh, jẹ́ yọ. Wago yìí. Mọ́mì ló rà wá fún mi láti UK. Èmi náà ṣe wọlé ni ni. Bóyá o strike ẹ̀ bíi tàbókì ọ̀ bùtíìkì tẹ̀ máa sanwó fún ẹ bẹ́tà tó bá lè gẹ̀ tó. Tí o bá tẹ̀ lè san á sì fún ẹ lówó tó lè fi ríbi gba clearance to get. tó mí pé kí n lọ tá a gbé. àbí kí la fẹ́ ṣe náà. bọ̀ tí mọ̀mísí bá béèrè lọ́wọ́ ẹ̀ fọ́. fi mọ̀mísí lẹ̀ máa wá excuse fún wọn mo lè ní mo misplace mo lè ló sọnù mo lè ní anything just just do what I want o ah, ní láti ṣe exam you're my person ní o ń ṣèyàn bẹ́ẹ̀ ah, wo ẹ̀ fìwé no no no ṣe mo dúpẹ́ lọ́wọ́ ẹ ṣe gan ọpẹ́ báwo what are friends with. mo ò tiẹ̀ rú ọ um, chief èmi àti manager mi àti discuss lórí ọ̀rọ̀ lóye and thank God àdúpẹ́ lọ́wọ́ náà but ẹ jọ torí ọlọ́run ṣe pé iṣẹ́ tèmi náà ó wà at stake then integrity náà ó wà stake so mo fi ọlọ́run bá pè yín. bẹ́ẹ̀ ṣe ń ṣe tó ń dún tá ṣe tó ń dún ọlọ́run jẹ́ kó bàjẹ́ fún yín. brọ́dà mi ibi tó sọ̀rọ̀ dé ó yé mi jù bẹ́ẹ̀ lọ mi ò lè mi ò lè mess up. ẹ má wọrí ẹ má wọrí ṣé bẹ́ẹ̀ mọ̀ mí àbá àtijọ́ wà tipẹ́ kì í ṣe pé ọ̀rọ̀ òní kì í ṣe pé ọ̀rọ̀ àná àbí bẹ́ẹ̀ kọ́ and I have never done anything to you know tẹ́ fi lè doubt me àbúwà tí ò bá jẹ́ wípé the second uh, company mi àti fi yá owó iron service loan yẹn lọ́wọ́lọ́wọ́ ni you know all the collateral is still on that mi ò ní fúnra mi ní wàhálà tó pọ̀ tó báyìí but since tí manager yín ti ready àti cooperate after all due severally mo ti sọ fún yín pé the contract tẹ́lẹ̀ tá à ń sọ yìí ó máa ń bówó jáde ni as soon as tó bá ti lè approve ẹ̀ báyìí Not my máa kówó then i come back here i just pay off Oto show the o ti yẹ for má wọrí Bale. i know your job is at stake and i also you know know that my integrity is also at stake mi ò lè mẹ́sàn pẹ̀lú orúkọ mi ah do you know how many years I've been you know tí mo ti fi ń build orúkọ yìí ah mi ò ní lè toy pẹ̀lú i can't toy with my personality mr kasali and gbogbo tá a jẹ ń sọ ètò owó bá jáde you as a marketer ẹ laugh manager ní a laugh àwa mẹ́tẹ̀ẹ̀ta a laugh kí là ń bá ká owó kékeré bá lówó tá à sọ yìí. ẹ jẹ́ n wo kíní kẹlẹ̀ sáìnì dọ́kúmẹ́ntì. ẹ ẹ máa ṣe ìgbọ̀nyẹn passport mẹ́rin wọlé ni kí n kó wa. yes sir. ẹ bẹ́ẹ̀ Mọ́mí. Ẹ bá mi sọ ọmọ bá. Káàbọ̀ ọkọ mi. How was your day? Not too fine, ọ̀dọ́ mi. Bọ́lá, kí ló ṣojú ìtì rẹ ni? Kí ló ṣe ẹ́? Ebi àbí? Ṣé kí n lọ bẹ́ẹ̀ pípẹ́ nǹkan tó fẹ́ jẹ? Ẹ wò mọ́mí ẹ má wọrí jàre ni. Mọ́mí, ìlú ìtì bàjẹ́ o. Òfò ni, ṣó ṣẹ̀ṣẹ̀ mọ kí ló dé kí ló ṣẹlẹ̀. ó ní kọ́ńtrátì kan tí mò ń lọ́bì fún for some time now bí wọ́n ṣe pè mí lé nìyẹn bọ́yì sọ fún mi pé tí kọ́ńtrátì yẹn tí má fẹ́ kó jẹ́ ti company wa ni pé mo gbọ́dọ̀ san two fifty million naira. bribe nìyẹn o. hold it if I could remember very well ṣé o ṣọ̀rọ̀ eh, contract eh, seven billion tó sọ fún mi àti bàbá ẹ̀. ẹ wo ẹ ṣe mọ́ mi òun náà ni mò ń sọ. So wọ́n fẹ́ pààyàn ní two fifty million àbọ̀ gbọ́kàn tó bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ dáadáa. despite the fact pé mo sọ fún wọn pé tí ọ̀nà yẹn bá bàjẹ́ within five years ni pé company wa ready láti túnṣe wọn gbọ́ ọ wọn ní àfi tí n bá mú two fifty million naira yẹn wá. kí contract ẹ̀kọ́ tó lè jẹ́ ti company wa. I don't plan to give out it. ẹ wo kò sí nǹkan kan tèmi fẹ́ ṣe sí o. ṣo sọ fún bàbá ẹ kí ló rí mọ́mì ẹ̀yin lẹ tún sọ̀rọ̀ bá bẹ́ẹ̀ ń pẹ́ mọ́ dáadé ó wà against ẹ nínà wọn ní mi gbọ́dọ̀ fún wọn lówó kankan. oyè ti pọ̀ jù wo bala ti tó sórí ó fọlọ́ ń bẹ̀ òkèlè gbígbẹ pẹ̀lú ìtẹ́lọ́rùn ó sàn ju ilé tó kún fún àti fún oyún tí ò sí ìsinmi àti àdúgbẹ́ o sórí ọ̀rọ̀ ní two fifty million lahanode tọ́ra fi wọ́n sílẹ̀ jẹ́jẹ́ sáàyè wọn ṣé nǹkan tí mo sọ ti yí ẹ sórí tó bá jẹ́ wípé o one million two million yẹn lọ́lọ́run fi èrè àtàlùbáríkà sí fún àtàwọn fi àkàrà jẹ ẹ̀kọ́ wa jẹ́jẹ́ tí fọkànbalẹ̀ wà ọkọ mi ṣáájú ọ̀rá gbájúmọ̀ yẹn a lè sọ táwọn bá do ní seven billion ní wọn mú tọ́lọ́ bá sọ wípé kí oṣù yìí tó kolẹ̀ gangan wípé oní seven trillion ló fẹ́ ṣe fún wa kan jọ torí ọlọ́run àlàáfíà tayọ kó lọ change lókè mọ ẹ ṣe kò lọ sí oúnjẹ tó bá fẹ́ jẹ bá àti ìtẹ lọ ṣe jík lọ sí jẹ pẹ. o ní ìdìmọ̀ wo kitchen kara mi. ọ̀fẹ́ bẹ́tà. bọ́lá ti tó. àdúrà àbí kò gbọ̀n tán bèrè lọ. bọ́lá. Come. Yes, Excellency, sir. Ẹ sọ jẹ. Sir. Báwo ni? Mo wá sir. Ẹ sir. Ṣé àlàáfíà? Máyì ni mo rí inú kọ́ńpáì ọkàn ọ̀rànjú kiri ni ó náà ń béèrè mi ìdẹ̀ mọ́ tẹ́lẹ̀. Ìwọ ló ń sọ̀rọ̀ lórí fóònù bí àlejò. Ẹ mọ̀ pé èèyàn kì í dá ọmọ lórí fóònù téèyàn bá ń sọ̀rọ̀ sir. Uncle tẹ bá ṣe fídíò kọ ẹ dáhùn mọ́ lórí fún. tí nẹ́tíwọ́ọ̀kì bá dà. àdúgbò yìí ni have your seat thank you. ẹ fẹ́ yìí tẹ fẹ́ supply ebola ń kó lọ. <laughs> Manchester ni sir Manchester. Manchester. bẹ́ẹ̀ni. ah wúrò mọ̀ ń kọjá ẹ sọ yìí. sá àá àá ẹ̀yin náà kùn sá. ẹ má yẹ kí n tàn yín o ẹ ọ̀gbẹ́ni tó wáyé wáyé kágbà gbówó èmi àti yín wá nǹkan ṣe wọn o bí mo ṣe ń wo súra wọn wọn náà wọn wáyé lọ sí family house ní Kútọ̀nù láti bẹ̀ wọn tún lọ sọ́yọ́ àwọn wáyé lọ sí Ìwó ẹsẹ̀ náà fi rìn sá ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀sà atẹ́gùn burúkú ti fẹ́ ló máa yìí bóyá gbóná ni ẹ̀yin ẹ̀wò rántí kíyàn kó jẹnẹrétọ̀ láti ìlú wa ń bẹ láti Nàìjíríà o kó wá kó lọ sí Manchester ní UK. no ẹ má ṣe mistake o Manchester company tí mo sọ tí Mr Bernard Robert ni tó wà ní òtún èké ní Bayelsa State ni mo sọ. Ah, ooo oh, àjẹgùn yẹn ti padà sá o. <laughs> ẹ̀rù ló bà mí. ìyẹn súnmọ́lé sá èmi ti àkó Manchester wà lótú èké mi ò gbóró lẹ́nu jòna. Um, torí mi ò fẹ́ ṣòwò jẹnẹrétọ̀ mọ́ kí ló dé sà. o ṣe mo rí òwò jẹnẹrétọ̀ bí òwò èpè èpè torí pé jẹnẹrétọ̀ tán kó wọ̀lú yìí ni ò jẹ́ kíjọba ronú pé ó yẹ káwọn jẹ́ kí iná dúró ṣùgbọ́n mi ṣùgbọ́n ìgbà tó wá sọ pé ó fẹ́ supply àwọn kan ní kíákíá ni táwa dẹ̀ lọ́jà ní warehouse mo rò pé ó yẹ kí a lè assist ẹ. ẹ ṣe sá. kí ni make generator tó fẹ́ kí ni KVA ẹ àti pé mélòó ni. ẹ a ní di twenty five kva ìyẹn bíi mẹ́ta then fifty kva wọ́n ní ìyẹn bíi mẹ́jọ then uh, ti Dolph Lundgren yẹn wọ́n ní ìyẹn náà bíi mẹ́fà. ah ah ah ah, ah bro ṣe fẹ́ tọ́nú sí stadium ni ah, ah, kí ló ṣẹlẹ̀ gangan. ok ọ̀rọ̀ ẹ soj mo ń bọ̀ mo ń bọ̀ mo ń bọ̀. ẹ wojú yẹn jẹ́ wojú yín kí lẹ lò wá èmi já ogún mímì bọ̀rọ̀ ogún máa ń mọ̀gà kò lè mímì mo já síṣẹ́ yín kí ló ṣẹlẹ̀ gangan. máa wọrí o máa mú bẹ́ẹ̀ màá jẹ́ ń bẹ̀. wàá jẹ́ ń bẹ̀. mo ń fura náà pé nọ́mbà tẹ̀ ń múlẹ̀ yìí ó ń jọra wọn ah, ah! ẹ má bínú o ọmọ àdúgbò wo ni. ṣé mi kò lè yẹ etí ọ̀sà ni. etí ọ̀sà mo ń wo náà ẹ ti jẹ ẹja yàrán orí nǹkan dorí ẹja. gbọ́dọ̀ lẹ́kùn lọ́lẹ́kùn yẹn. torí ilé ẹ̀ máa gbẹ̀rù. dáàdì mi Solac Solac Ventures àwọn kí n tó. ṣé dáàdì náà bid fún contract mi báyìí. Hello? Yes. Yes. Hello, ló ń sọ̀rọ̀? Um, Wádúdé ló ń sọ̀rọ̀ sá. Ah, my dear, ó mà tójọ́ mẹ́ta kẹ̀. Bẹ́ẹ̀ni sá, ó tọ́jọ́ mẹ́ta sá. Ǹlẹ́ ǹlẹ́ ǹlẹ́. Ah ah. Ẹ̀ẹ́n. Um, èmi but uh, everything àwọn kọ̀ọ̀kan ṣẹlẹ̀ tó ṣe mọ̀ tí ò jẹ́ kí n ráyè wà. ah no problem no problem. mo fẹ́ wá rí yín ni sà. ok o fẹ́ wá rí mi. why not ilé ilé ẹ̀ náà ẹ̀ ó kọ́ ẹ pé mo fẹ́ lọ sí mm, Àbújá máa lọ lọ bí two three weeks kan. three weeks ṣé kò sí ìkọ̀kọ̀ ṣá. no no no mo kàn ń ṣeré lọ ni ṣe mọ̀ pé Bọ́lá òun ló dẹ̀ ń take care of companies òun ló ń ràn náà retirement ni mo wà kò sí kan tí mo ṣe. okay okay ah that's good o ìyá bọ́lá ti okay okay okay that's fine sir. dáàdi ṣé tẹ bá ti dé kí wọ́n á rí yín. mi níbi tí mò ń lọ tí n bá ti dé ilé ni mo wà. alright sir Ma, keep in touch Ma, lè wá rí yín tẹ bá ti dé. okay sir alright sir thank you sir bye sir. alright my dear god bless you mama retire. yes bye ọmọ uh, let me save that number now. I said this. <laughs> This is payback time. Mm <laughs> -hmm. Hello, sir. Fine, sir. Ah, sir mo ní um, ìgbà tí mo expect yín ní ọ́fíìsì tí mi ò rí yín tẹ̀dẹ̀ ní kí n brief yín pé plans ti change mo ṣe ní is it a good time for me to talk sir? okay okay okay sir. Ah, mo ní from the screening tí mo ṣe fáwọn proposal. kí ló ń ṣẹlẹ̀ náà kí ló dé náà ẹ jẹ́ kí n mọ bó ṣe ń lọ náà owó ni mo kàn ná owó ni mo ná owó ni mo ná ah, èyí contract ẹ̀kọ́ ẹ jẹ́ kó jáde nígbà tá a bá fi ọdún mẹ́ta pilẹ̀ wèrè agbẹ́lùsì ọdún wo la máa já. owó tí mo ná ìtìpọ̀ jù náà ẹ jẹ́ ká mọ nǹkan tó ń ṣẹlẹ̀ mo kàn náwó contract kò yọ this is unfair owó mi mo ná kẹ́. a sọ fún jẹ́jẹ́rẹ́ náà ló máa já mọ́ lọ́wọ́ but this new person tí yóò ṣẹ̀ṣẹ̀ bí wáyé ló fún wa ní issue and a dẹ̀ máa sort it out soon ó máa já is your soon tell me this is unfair this is not good enough kò bá báyìí náà ah, ṣé mọ̀ pé adìyẹ ńlágun ìyá rẹ̀ ni ò jẹ́ kó mọ̀ ni ẹ jẹ́ kó ẹ jẹ́ kẹ́ni yìí mọ bó ṣe ń lọ ẹ jẹ́ kó mọ tradition ẹ fún lówó ẹ fún lówó ah, nígbà tó ń ṣe pé mo fowó jẹ yín yà ẹ fún lówó náà nǹkan nǹkan kọ́ lára ẹ̀mí náà kẹ́. sẹ́rí chief ẹ má bínú bó ṣe rí madam tá à ń sọ yìí a kò lè dédé kówó fún wọn a ní láti wash wọn àwa náà mọ nǹkan tó yẹ ká ṣe ṣùgbọ́n ẹ kò ṣe sùúrù fún wa ṣèfẹ́ ìjọ. ẹ wẹ wẹ wẹ wẹ wẹ wẹ ṣé yóò ṣe rárá rárá tẹ má ṣe lọ́fíìsì yẹn ẹ má gbé yẹn débi o ẹ má gbé yẹn débi rárá rárá àtọ. ẹ ṣe nọ́mà kẹlẹ̀ bá ara ọmọ o àwa nídìí owó ṣé ṣé kò tí mo sọ lẹ́yìn yín sìn. ṣe sista mi ẹ lè understand. ó lè understand ẹ ṣe máa ní kò lè understand ṣé oúnjẹ gbogbo ọmọ gbogbo bí ọmọ kékeré ni bí ò tiẹ̀ lọ́jọ́ lórí fún ọgbà díẹ̀ yìí náà ò tó ni àwọn tá a máa fẹ̀yìn lẹ̀ fẹ̀yìn lẹ̀ fún rẹ̀ náà ẹ̀dẹ̀ lọ́mọ kékeré ni pé kò lè kò lè yè kó dá o. bàbá mi ní sọ. kí lẹ fẹ́ kí n tún ṣe ẹ sọ ìṣàlàyé fún mi ṣé kí n tún kó wa. ọ̀rọ̀ àná ti wù wá a máa ṣàṣálẹ̀. no tó bá tún gba kí n kó wa ẹ sọ fún mi àgbélùsì. Mm, no sir mo ti. ẹ káàárọ̀. Ah. mo rí i pé the sum of twenty million naira was moved into my account mo dẹ̀ wo pé owó bẹ́ẹ̀ yẹn pọ̀. We have a company. Such money should be deposited in the company's account. Kí ni kí n fi ṣe? Ẹ ṣe I can feel like we can welcome you properly. Kí ni kí n fi twenty million naira yẹn ṣe? Mo kàn feel like pé ká expose this traditional company ni pé bó ṣe ń gbórí kó máa dáyà náà ní nǹkan tí try láti ṣe. Hello! Kí ni mí ní nǹkan tẹ̀ ń twenty million naira lẹ fẹ́ fi welcome this tradition what kind of talk is that ṣé fẹ́ kú bá mi ni ṣé fẹ́ kí n ṣe wọn ni ṣé bẹ́ẹ̀ ṣe ṣe bí ba nìyẹn ni look i'm going to refund that money back to the source and you know what don't ever try it ẹ wojú mi ní ṣeré o next time you try it i'm gonna involve the police okay what nonsense. you have to be sorry you know you sorry you don't try with me again and i'm serious about it okay. Ah. ẹ̀dá tó wà ní rẹ ni wọ́n ṣe bàbá aláṣẹ lọ́rùn. alábàápín agbára rẹ ò sí o alábàápín ọlá rẹ ò sí o alábàápín títóbi rẹ ò sí o alábàápín àṣẹ. ṣe yóò wù ní ọlọ́run ọ̀run àrà tó dá ẹni tó lé yàrá lọ́wọ́ kò. ah that's my baby that's my baby kí ló dé inú ẹ ń dùn lọ ah dadi inú mi ń dùn ṣe tí wọ́n bá gẹ ṣi nínú mi ní ọjọ́ tèmi mo wà very sure pé ṣi náà ò lè kọsẹ̀ láíláí. níbi tí space yẹn wà nù. yes o ẹ wò ẹ mọ́ni ẹ ṣàmù contract mo sọ pé mo ti ń lé fún bíi two weeks báyìí nísìnyí Okay, ṣé kìí ṣe tàwọn ní two fifty million yes daddy ẹ wò mo kàn jókòó sọ́fíìsì lẹ́ni ni o bó ṣe pè mí nìyẹn pé ṣé solar ventures ni àwọn bá sọ̀rọ̀ ń bá ní yes o lọ́ọ́ bá ní àwọn ti award contract yẹn fún wa. irọ́ i was so happy ni pé ah ah ni pé so wọ́n lè award contract pẹ̀lú gbogbo àwọn fẹ́ gba bribe àwọn fẹ́ ṣe gbá. <laughs> i can't just believe it. that is good to hear bet let me ask you ṣé kìí ṣe pé o ti wá lọ fún ọ ní bribe two fifty million. ọ̀hún ah, ah, never daddy na ah, ẹ ṣàmọ̀ pé mi wá against ni pé ká máa fihàn bribe pé ká tó gba contract no no no no mi fún ọ lẹ́nìtìn. God you are good you are awesome ah Olúwa o ṣé o. yes sir. <laughs> ah that's good Dira. congratulations. Dira. sir. wá wá wá. ẹ o ti mú good news kan wá. She has me. Uh, she has gotten that contract. She... What? Yes, yes. Man, this is wonderful. She has just shown it that your blood runs in her veins. Wọ́n kó wọ́n pa ẹ̀dà sàn jọ. Ẹ wo dáadé bẹ́ẹ̀ mi sọ fọ́mọ yín o. Á dẹ̀ máa gbé mi bí ẹni pé bébì ẹ̀ ni mo jẹ́. Ah. Ah, ah. Ọmọ mi ni first boyfriend ẹ jọ, ó lọ sí mi. Má dáhùn èmi ni first boyfriend ẹ. Yes. <laughs> Anyway, my car waste time. This really calls for celebration. Yes, oh, yeah. Ẹni ṣó I join? ṣe tí ẹ rí, ó lè padà end up sọ́dọ̀ ọkùnrin kan bọ̀, èmi sì ni boyfriend ẹ for now. Oh, naughty, naughty, naughty. <laughs> All right, daddy. Ọmọ Thank you. Can you see her? Can you see how she's moving dexterously? Darling thank you so much for being my husband and for being a wonderful father to your children. Mimi, eh, mo rò pé tí mo fẹ́ dùn lọ́wọ́ ẹ because Ọlọ́run ti lóyún rẹ̀dí láti gbin ìṣerere sínú ayé àwọn ọmọ mi. Just imagine wọ́n ṣe sún tó kàn sún tó kàn sún síwájú. You see, you know what? Upbringing no matter ntí a bá fẹ́ kí ọmọ dà lọ́jọ́ ọ̀la àti kékeré láti máa máa tọ́ wọn sọ́nà èyí tó tọ́ èyí tí ò tọ́ èrè akitiyan wa lórí ẹ̀. èyí tó ṣe kókó jù pé let's join them in this celebration. oníkálukú kéré bàbá àdọ̀jọ́ alẹ́ àjọ àdìsá o. <laughs> ẹ káàárọ̀ congratulations ṣé mi sọ fún mi kọ́ńtà tẹ máa bọ́ sí i kí lẹ́yìn congratulate mi fún. mo ṣẹ̀ṣẹ̀ wá kí n wá fún yín ní bad news ni ṣé yóò mọ̀ wípé solar ventures ni contract yẹn pàpà já wọn lọ́wọ́. solar ventures. yeah. impossible níbo ni yẹn ti ṣẹlẹ̀. bó ló ti ṣẹlẹ̀ ẹ̀yin ò rántí pé twenty million bó ṣe lọ ló ṣe padà ni you should expect that. that's true that's true But kò sí nǹkan tó kàn wá pẹ̀lú ibi tí contract wọ́ sí nísìnyàwó àwọn àkàn move látọ̀dọ̀ chief sí solar ventures náà. Mm. I won't be part of it. ìtajẹ tó há wa ti àìtí ìpọ̀ ti ìmọ̀ bá ṣe máa ṣọ̀rọ̀ shiv ni wọ́n sọ yí pé ká shift sí the other one I won't be part of it. Ah! mo ro shift náà mọ tẹ́lẹ̀ ṣùgbọ́n mo ń wò ó ti pẹ́ tí shiv náà ti ń gba contact níbí tẹ́lẹ̀ yóò bá dẹ̀ bọ̀ sí náà kò ní pé kí shiv pa wá o plus pé gbogbo àwọn supervisors náà ni wọ́n jẹ àlùbọ́sà so bá ṣe máa rí pé adójú contact bolẹ̀ tó pé wọ́n máa rí kọ́ ẹ̀ ra máa gbogbo ti ń pọ̀ jù you should be thinking of how to settle chief matters ẹ mọ̀ a ti gba ẹ̀ lot of money lọ́wọ́ chief yet a fún ní nǹkan tó ń fẹ́ máa fi lé ilé rẹ̀. ìgbà tó ṣe ẹ̀ṣọ́ ẹ̀ náà nìyẹn bóyá kí n jẹ lọ wò bóyá kí n jẹ lọ yọjú sọ̀gá yín bóyá tá a bá tẹ̀ tó ń sùn mọ́ bóyá ọgbọ́n kan padà tà lè rí dá. ọ̀gá yín wò ọ̀gá yín lẹ́yìn bò ẹ wò bẹ́ẹ̀ ló máa ní ẹ̀ níṣẹ́ lẹ ṣe ń rìn kiri ọ́fíìsì I'm not part of it tó jọ wá sọ fún wọn. Thank you. ló ní ìwọ kọ́ ni nígbà má lọ rò pé ìwọ láláṣẹ ayé àti aláṣẹ ọ̀run. ṣàkọmọ níwọ̀n gbéraga níwọ̀n bá ilé alárinrin àtọkọ̀ olóògbé. ò lè níláárí àlejò lówó kò sẹ́ni tí ò lè wọlé tọ̀ iṣẹ́ kọ́ lówó olúwa fèrè síṣẹ́ mi má jẹ́ kẹ́nìkan fi mí ṣe ẹ̀sín. ṣàkọmọ níwọ̀n gbéraga níwọ̀n bá ilé alárinrin àtọkọ̀ olówó

wá wá wá. mo ń bọ̀ sí ìrìn. àdúgà kò sígbà tí mi ò ní fàyè lẹ̀ ìkọ́nú àwọn ọ̀rẹ́ yìí rúnra wa kí ni a máa rúnra wa gidi àdùkẹ́ ẹ̀wọ́ ẹ̀kọ́ mọ́ àwọn ọmọ yìí mà làwọn bẹ́ẹ̀ sí. ìwọ ń kọ́ ìwọ ń ṣe ọmọ lọ́mọ báwo ló ti máa sọ pé ọmọ mi ni wọ́n kì í ṣe ẹnìkan ló bí òun. dádì mo gbọ́ ni mi ò gbà o. mi ò tiẹ̀ ní o gbà kó o ti gbọ́ náà ni torí gbígbà yẹn yẹn wà lọ́wọ́ èmi máa gbà fún ara wọn kí ló bẹ́ kí tèmi jẹ́ kó gbé sínú ilé mi mú gbogbo ohun tí mo ní lórí nípa máa kóró gbogbo ẹ̀ káàkiri gbogbo ẹ̀ náà ọlọ́run fún yín níwájú fún yín lẹ́yìn. má dirọ̀ mọ́ kan fún tẹ́lẹ̀ mọ́ ṣe ìjọba ń gbá mú mi. Ah, ṣáà dẹ́rù bọ ni. go. morning Good. What I care about is the fund the money. The fund the money. Máa gbé money, mi. Máa money. owó mi. Mo mọ ọ̀gá mi wò sọ, "Look, jẹ́ kí n sọ kíni kan fún ẹ, ní ọjọ́ orí ọ̀." I will deal with you ruthlessly. I mean ruthlessly. Màá gbogbo tí bá mi máa fi bẹ̀ jà. Wàá láì kọ́ náà wò kọ́lá kí ló ń ṣe bọ̀ tí ẹ̀bùn tí ò bá pa ikú wọ́n máa ń fẹ́ ìfẹ́ lẹ́yìn mi kí ni bàbá mi bá. iye ta ni. okay that's what I can yes that is it that is it yes my money yes my money my money my money I need my money fún mi lówó ah mo lè bí fún contract ẹni ń gbó lọ́mì ń gbó lọ́mì ń gbó kó bọ̀ sí i ọ̀pọ̀ ẹ̀rọ mi ni gbogbo ọtọ́ wà nínú ọ̀rẹ́ wọn ti ń wọ jákẹ́tì okay okay ọ̀títọ́ just like that period dákúrò lórí fóònù. dadi ẹ máa ní sùúrù o ẹ máa ní sùúrù o. àwọn wẹ̀rẹ̀ yẹn. mi ò fún yín lọ́pàá tẹ́sán náà. tí kò ní àtẹ̀wá rẹ̀ bọ́ sí sẹ́kọ̀ọ́ ní fún mi lówó. ìdá bá dà ní. a máa ń tugun ni ẹ má fi ìrònú ṣọra yín léṣe o èmi sì ní ẹ̀mí yín lò dadi dadi please. ẹ ní sọ̀rọ̀ sọ̀rọ̀ Lọ́dẹ̀ the àwọn ọ̀rẹ́ mi sà. Hold ọ̀dà hold fẹ́. Bẹ́ẹ̀ni mo ń wá ìjọba. Ha! Ó dá gbèsè gbèsè gbèsè wà bí dẹ́s bí dẹ́s gbèsè ńlá gbèsè ńlá gbèsè bank no no bank bank no no bank yẹn ní lẹ́la ní lẹ́yìn náà kí ni how do I how do I refund the money how do I refund the money who, who shared with you grant just because of this business this contract ought to have been ha. Mm. báwo lè yín ṣe give náà ẹ kí ni ti ẹ má bínú madam ẹ mọ ohun tó ṣẹlẹ̀ mo sọ fún yín the other time ẹ máa ní láti fún mi ní time díẹ̀ ṣe rí ó yẹ kí n ti clear àwọn kinní yẹn àwọn small small gen tó wà ń bẹ̀ òun ni ò jẹ́ kó move mo ṣàlàyé fún yín. but lórí àwọn bigger ones yẹn ó promise yín ìyẹn máa move pápápá ni so and as soon as possible tí kinní yẹn bá ti ready máa pè yín títí ọ̀túnla everything máa done now. ẹ wo ẹ wo ẹ wo ẹ wo ẹ wo ẹ wo ah ẹ kò ń fẹ́ ní dé ní ẹ fọ̀ọ́lá dọ́là fún mi ẹ wo based on the trust tí mo ní sí yín ó mo ṣe gbé dọ́kúmẹ̀ntì pọ́psí mi fún yín náà and mo yẹ bílíìfù pé bí mo yẹ gbé dọ́kúmẹ̀ntì yẹn fún yín ó yẹ kó dowó straight ni. ẹ má ah, bínú ẹ má bínú ẹ wo èmi ò láì wọrọ nǹkan báyìí. ẹ wo ewa agbẹ̀kan agbẹ̀gan èmi yẹn nídìí mo mọ̀ ni nídìí owó in fact bẹ́ẹ̀ ṣe wáyé gan mo mo mọ̀ pé nídìí Ju federal government lo, bọ̀ ẹ má wọrí as soon as possible tó ba ti ready ma pè yín ẹ trust me now ẹ mọ̀ mí mi ń ṣe sí lórí street now. ẹ ẹ ìran mú un pé ọmọ tó dá mọlẹ yín gan ẹ wò ẹ jẹ́ kí n gbà láti lórí fóònù mi o gẹ́gẹ́ gẹ́gẹ́ kí n gbọ́ o gbáǹgbáǹ. kò sí problem madam. ọjọ́ àwa wà lórí títì kò sí wàhálà. bẹ́ẹ̀ ni kò yá wèrè kò mutí yó bẹ́ẹ̀ ni kò yá wèrè owó ló ń sìn níwí àbí ikọ́ ọmọ bàbá olówó. ṣètìlẹ́ ńsìn nígbà tá à ń sọ fún yín pé kẹjẹ ká ṣiṣẹ́ wa ẹ fún ìgbà àmọ́ tá à ń sọ. Adúkẹ́ Adúkẹ́ is that you? Don't tell me that is the truth. Oh, I'm sorry, Daddy. I'm ah. sorry. Pẹ̀lú gbogbo bí mo ṣe ṣe sí ẹ tó ìwà ọmọbìnrin Eh? take away. her away. Ah, iṣẹ́ wa ṣì tẹ̀síwájú sá torí máa tó ta ẹrù yẹn fún a máa ní láti arrest ẹ̀. a ti ń track ẹ̀ a ti dọ́dọ̀ ẹ̀ lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ tá a bá but with time ọwọ́ wa máa bá. please track him down ah. get him arrested. no problem sir. kí àwọn méjèèjì kan jọ wá face ní tí wọ́n dálẹ̀. Yeah, move. Move. Don't let it take me away. Mommy! Daddy! Daddy! I will make you sexy. Daddy, please, daddy, enjoy my come me lọ. So mo to lo jomo wọn la ṣe lọ ran take, la ṣe Enjoy, we mo Daddy, Enjoy, enjoy, enjoy, daddy. Daddy, daddy, daddy, daddy, daddy. Daddy. Ama ro fan duel. Ẹ máa ko fan mi daddy. Ma ro fan duel. Daddy, ma ko mo mi la. Daddy. Daddy. Daddy. Kẹ́ ẹ rí pé ẹ gba gbogbo ẹrù mi padà gbèsè gbèsè. àjọ ní dá àjọ ló dá o òbí tó kọmọ rẹ tó sì ní àjọ ní dá oníkálukú kéré tó bá dọjọ́ alẹ́ àjọ ní ń dá o. kọ́ ló ní ìwọ kọ́ ló nígbà má lọ rò pé ìwọ láláṣẹ ayé àti aláṣẹ ọ̀run. ṣàkọmọ níwọ̀n gbéraga níwọ̀n bá ilé alárinrin àtọkọ̀ olówó. dolówó kò sẹ́ni tí ò lè wọlé tọ̀ iṣẹ́ kan lówó olúwa fèrè síṣẹ́ mi má jẹ́ ká nìkan fi mí ṣe ẹ̀sín ṣàkọmọ níwọ̀n gbéraga níwọ̀n bá.